na himanga monu nyele kpe khosanke khina lomba khabule adang khodun de ka wele gugbalo khola kana pumo nyele le khapana to se pokurke me weba ifo nyeli de do nyeli asebe du nare terapie tani tokole na le tokole to enu nyeli asebe ikpale ebale ibipole dollo me karan wele hayi nyele vir khoser khola burko zai namosang isi biuri isi biwri wara gekelama la hai gekelamo la gekelamo zigi tunu fa burkori fɛw hisan a ko e ko kɛmɛ gɔmɔnɔ ye nyeli tɛ ne wara gekelamo la hai gekelamo la gekelamo zigi tunu burko tawari tawari fɛw ko ne mana hekara ko donyano bakaran tunu alkobako yo nan zi to la labana ikpe igi hɛ nan gbalɔ hale hin zi yo la nyeli lo sankɛyɔ migila le zɛlɛ ihi gbumebori fɛw igi namɔ isi biwri isi biwuri lɛta kɔn hɛn de fɛw lɛ lɔbɔn ifila pokpe bɔ kanampe lɛ ba wɔn pokpe bɔ kanampe ba kɔn hɛn kpɛyin isi du hike tuto lɔnamɔnu hiã isi biye kɛ esi kɔba kɔ lɔbɔn fila pokpe bɔ gidu lɛ lɔbɔn bipo gidu bipo gida hɛn baala baala bɛɛlɛ ko titi gigɛl mo ti hɛn lawɔ lawɔ lɛ nyɛlɛ sankanamɔ nyɔɔ lɛ ba baanamɔ wɛ lɛ ba baanamɔ hayi gikɛl mo wura gikɛl mo wura gikɛl mo hayi gikɛl mo mɔlɔ sankɛ fɛw nan poko titi kɛ ama alemani ya niyo kwa yo lenyel yel sankayo kwa sankayo kya kar kwa panang balakan awegi avir ko tik pe ko ma sanke wegi pe ma kamu wa ni ka kpolo ko we bakawa gogbalo nyele gi gun fa kwala ko ma ngulo ko ti e kan ke kya kar kena ba yira ba bipo, hello yo nyele le sanke na ma na ma na ma na fa kwa ha nyungo le aton la hon ko ha fa ka kamda ko bene nguti le ha wegi pe ti na wa malaga ya kilaba ɗen oko ba haw fot ka to sebo bo haw namba o isisiga oro anke fot namba wa nga fot namba koye kunke lona haw namba ba hunwo mawulo koti loko no ñeli hawo ñel ko loko bende wo fot ke akari ga oro de ke wa ke gito sewa yo letonde legila mawulo ñel ko siw basilen hede ga ke wa woyo ba kubut ko ra wi woyo ñeli ahi manga lega tumu wa wa pi ko ke gun kambe ñeli sanka wow heden ke ha wo du koti hi du wonu le hia isibiu bala bala bala bala le ma hulo wo gbala wo zele le mi bibo ibala ale dende le mi konu zel dike ba dende le mi yelo ziu ni ba ya konu dike wo ma tan ni ka kpo le ko infa gonya nyele lo ma ye ale ka zel ko fe le nyele lo tan ke mo e nyele gigi hel mo fa kota ne wau en ka isi burko ni ma gbala kota ne wau en ka ila diari wo ke lɔbɔnɔ gbala yama ila de wɔɔrɔ akɔ bɛni hitu buruko weli mu wɔkɛ ki buruko weli mu wɔkɛ ki diyaari lenyil ko lahayi kɔ kpɔre tan tan tɛw mɔkɔ bɛni ihi yalɛ kɔri ayɔ mɔkɔ mu dike yo lɛ buruko kpe kɔtɔ ami kɔsasi kɔnɔ bɛri lɔnu yi tɔyɛ akɔlɛ igbɔla ŋun la yi tɔyɛ ŋun la ke nyo nyele le ke kori nyele ke kori gɔnu gɔnu mo nyele sankɛ na mo fɛw kɔ sankɛ yɔ kɔ ati wɛ diɛ dike kɔ kɔkɛ lɛ hayɔ bala akɔ hɛn hɛn fa le e gbɔla le de le me nye le san kenyɔ xɔta na kɔ le ya aa ah, ah. ale kɔ kemi da le de le wò koro gba bako no kpe ɖe le kɔkɛ la lo kela wò xɛxɛ ye hii hako ɖeke lo xɔ ye la le xe lo yɔ lɛti kɔn ko ke lo xɔ la o lo lo ɖeke mɔŋu nyele kpe ko tan kɛgi kɛlɛ mu tawari tawari fɛw kɔ la o lɛ kɔlɔ gbɔ wɛ nyɔ agɔn mɔkɔ e la le tɛni mokume ayawo agbal agi fille apanangano boke serba gumano agi kadu kote ake kanu nyo agi bulale du deke kiakari ga nu kume enu kume lew kamba lawelo koko ke girune a a bekara ngeli asebe du nar balaka tantre pie to ko le totani put kola le se kola bitene nyo le atine bi la atɔ bosambo nu mi ɔkɔ le limfero nu fero nyelieri le wora nama le ha nama le gehelmo zi tunu burukori fɛwti ye nyeli akori kodi ikane nyeli la bila le si bi sanke nyon le atoko gi mo mako la bi e bi ba gun ton le bilan ya ton bi pe bila nyeli tan loko ko la ke san e kan ko la le dele ko la le si ko la bi tan nyon le atini bi atini ambo le atini nyeli ma ngula ko za bi tan nyon le atini bi la ato busambo mi oko le limferu le no feronyelieli lekora nama le hayi nama lekele mo dii to no fabriko ti mo kota ambala igbo la bogun lo nyeli sɛri mo ho igbo yɛ kia kari le do kɔgun no nyeli ko karampi mo nyungo no kɔgbɔ bagun wɔn lɔbɔ kɛ bo le adan kɔlɔ kɔlɔ ale zɛlɛ bɔ na ate ne nyɔ le ye anyɔ ti nyeli nyelie le nyelie anu tɔgbɔ nama nyeli nyelie anu kpolo wo yi amakɔmɔkɔ lawo zi le kɔ kɛ anyungo ma ati ne beni yahimanga gbogbalo nyelele ke ta ɗin kese ho vede ko tonu hoati yo e koro ke gi gi kono kambei e woke wat fili kia kar lelo gimono ke wo mawlo nyele kpe ko tani gi kelmo fele ko kpe kono bonyo agun dike kono bonyo agun dike mo ko gi kelmo hi law hi law hi se no hi awo hi la le zele ze bitani nyole atini bi nyungo tini nyeli gadu bagbal bina agbal dike nyu perwa ila dekeri mbai sibi ko atini gi kono hayati dangu malokɔkɛ kɔlɔkɛ nyeli dukɔti kɔgbɔ ma nyungo bɛni ati ni nyeli le nyɔ abakɔnɔ kɛ ti ni nyeli ko kɔlɔ nyɔ akɛ ne wa kɔlɔ nyungo akɛ ni kpee wo nyeli kpee ko titi buru ko tɛ ni gikɛlɛ mo lɛ tɛ ni binu kɔ tɛ ni nyɔ ma kɔ sɛri ma hɔn ko kpee gbina tɛ e gbɔ k'a gɔn tigɛ bi tɛ ni nyɔ la ati ni bi nyɔ ti ni nyeli lɛ bɛ ayilɔ ti ni nyeli ya nyɔ ayilɔ ti ni nyeli nyeli kɛ ta den kɛsɛ kɔ gbal kɔ den kɛ gikɛlɛ mo fɛw nyo bene nyeli, a anyo hetsa mu nyelie mo nyelie kolebi ba kuno kolale zele kwa sebel kwa lezele nyungo botani nyole atini nyele kwa nalo beke zibo igila lezele nyele anun tokbarna a anyungo nun tokbarna nama, nyungo ke gikono matanti nyele ake gikono matanti wa ngaba kono ketini nyele kokolo wa mane wa wa mane edike pe nyele asera akolebi mon ngaba kono xɛti ni nyeli kɔkɔlɔ wa maa ni wa nyungo anunu gbɔɔya ama gbɔ mɔnu nyeli kɛ gbɔ tsɔ gbɔɔya kɔkɔ ma zɛ a gbɔ gadzimo nyeli kɛ gbɔ le gibu kanu ne le lɔkɔnu viri kofi koyo a gbɔ le sara adi xɛlɛma le sa yɔ baala baala de kɛ ake gi me bu yi ke le giri yɛ le dun wɔ le gi mo va mi ye poosi le kan ba hitɔ akpɛ nyɔɔ de kɛ gadzimo wɔlɔ nyɔɔ tɔn de nu nyeli sankɛ nɔ kɔ sankɛ nu ko tɔn de atɔ gbɔdana man mi ye gagi mɔnu gboro kɛ ngai e kamba gboro koke bako nzu biu ke ese bako nzu ke ese kput ngai kamba togboro koke bako no tonre ke ese tonre ngele sankela atini ngel ko kwa togboro amila ke ese e kana e barbaria gagi ma hulo koti ma ko ke ese kon here ngele atene nyo ba ichi bi kona anana ko pele nama lela kontini ngel ko ko pe ma ko tane ma ngele no tonre ko tane nyungo anano tonre gagi ma hulo ma utane anun tonre tonre na makele agi nyelie le namo namo nunu tonre bo le ko tonre bo ya makele le higi nyelie hi pe dika le nyelie le ke kori la di gbo e gbo la le zele nyelie kola ka kola kola sermo ya a a anyu tane ma bim bang mamme mana ateno ba yoya ma malo ba pe ayoya la bazumi la batewia a a dike pewo wa ma bib ko hedan ga kwarsin nyobo wugila le zele mon boti dike nyoba gun lo bog jika bogi sanke wo yo lo mon bokete ni few ya tini hitini gagi monu nyel kuti wo ma isi e ba ko le ser mu fuma nyungo ma ke nyu ke ser le na ma ke ser dike zelo mi kanam pi iko gun le ilo ma kango molo asin ko nyele pe ko sanke nyon ko dun ye no ko se ko kasa nyele ko ko la nyon le ai ser no nyeli nyele kor ko sanke nyungo le ai fole nyele kor ko sanke nyole ai kanyeli atenike ko ko titi ko to re ko sanke mingu bene akan kotonri ba kpedu kote le kanu ba tose ngeli le molo nyobo daya ngeli asan kaman haina moyi le ngeli per le kama mo nyungo ma ko bane atini ngeli ko ba ko ko batse ko teni nyungo we tonde lokon maze agiba tose le ko ke nyungo gbo mo ko kemta wa gelo sankari na la wa gelo haina hau ko he a ah, a ah. ngopia tonri fa legi ka tonri fa leke aka tore fa nyeli atore fa ma wolo kuti gagib gagib man ipi pokaisi si hono kula bi awe we wone ako hamda le sele agbal akebi non fille asaw gi kelma daw la po gi kelma no non le la wala ko la lo agi kelma wo ke ha ya we buko ando kula lo ga ke wona sa ha daw we ba ke karam pi bobi parka gono hena pi ba ke hena mole mo we karam pi me ke ma fa wa ke mole mo dekel ko titi ani biwo agila le sele asaw dew kokol ko titi a karampi bagi kelma we boko ma hina taw la walen do lokole adamana amado lobano leida no mako kem da ledele hina fa we grarwa ngola ino fa ko ko apenga gagi molo nyeli sanke nyo kola ma ko sanke burko le ko agi kelma fa kola kola haya onyo la ke ka do se nya gukoru nyeli ke tonde kola ko no gukoru ko ke koru ko no nya asike ko le nyo nya ra ka ke te dukoti ko no tobe waka le ke aka anyungo dukoti kotanke nyungo anono ko agi kelmo me kanampi mo fe udukoti malo ama ngelie ko nun gukoru ma wala kotanke nyon anyungo nunu gukoru ma be fe ike koru ma ibi pokore ilazi ah ko ka mda lezele ukun labi ala korowa ka ke dun wanda ike ya ke benwa ka ke dun nyono no babi na ke kundi kele ala dun hon chole babi po fe wa ke korbo ledir kor be po bo kor hinati gagi ma wala ngeli sanka nyon ko pe ko sanka gi kelmo kola hayo mo fe ba wajiya ti a baliya kwasi kwasi kwadli lama ko hayan ngele koro ko nyungo vir ngasi hina la ngele koro nyungo vir koro hina igi ko ade ko elaw igi la lezele ngele koro nyungo hina ama wulo ko nono tonre le gu koro le ka kam da ko hen lo hin abadike ma ko nono ko hen dike le ma wulo ko sanke nyungo le a a isino ko gu koro ko gu koro ko sanke nyɛba fɛw bɔyɔnɔ lɛ kɔkɛmɛ da nyɛli hawo ko kori awo gi lɔkɔnɔ kɛrɛ lɛ lɔkɔnɔ ŋɔpi wolo nyaasi la tɔsɛ kɔkɛrɛ ya a a a bɛ kɛlɛ kɛ nyaasi kɛ kɔkɛmɛ n'o kari la tɔsɛ ba fɔɔrɛ kɛ a yi kɛ fɔɔrɛ yɛ mɔɔ hun ya kɔba ko sazɛn na dɛ kɔkɛ koro bi po kori molo nyɛli sanka ye ko koro mɔni ma kori edu kɔte nyɛli nɔnɔ maa lɛ sankɛntokpɛn hyɛna mɔnɔ ko le a ɔrɔ le kanfa tenike mane bomaser wɔɔre le dun wɔɔre molo nyeli sanke to kpei kinan boka bele adan enie ada ikpei kan mo ko kamita nyungu tani lo kumbi yi ko tan tan tan tan fe ko yer tan ko le ka molo nyeli zati amang lo nyeli sanke gikela mo gilori gilori ko ya ka ka ko lake ko law ko la lale se ko la bitani nyungu le atini bit le tono gikela mo ko tani namo nangbalo beke gikela mo yo le kwa hayowe tonre ka hayowe gie ka hayowe namadu kele atoyoyi le kola hayo nyu kola letele nyungo ato ko gi kelmo ene monu nyele ko nyu kya kar ambol ke da ibut ko sebo de ke namaya a a le eto ibut ko nyele nu ya ke to ibut ko puni bonu manglo le nyele ko ik kya kar le da de ke ko kam da letele igbo e, e, e, ebi pokbo da letele mona so atabo bo kere kya kare boke fili gisebo e gola ko e gil bi bippo bo paro so apala kun sebol ke boke i far kele no mom mala mala mala mon sisi to kai sebo ahi man ko ka welwa ma holo binu gila so akere so ake gila akere le binu dale zele so akere wa so e gbanni bakki aka peedi ka so awun ser tane ko idan biyu ko e pota biyu agun ki aka le biya ma ser ko go so awa gagi ma holo koti ko ke ngele le ke sankasa e lo kaya e lo do wa gi kelemo i kaya e la ko ser ko pawire e gun fa hin pota edisa kame webo legila lezele kakemza elke soa po iba kutla elke hina po iba wa weto se filono sanka idu wudike le dam le atar ka kodo ifor hina ma wolo koti nyele lo topananga du le da bipolo lobano zai to kwe bibko kola ya nyele sanke burko azai kola haye anko ya ye kola zele ko sanke burko kola haye adan adam bene ato gi kala mo fa le ga ne da viran penge khesnyo le avir ba kul ki le ha ko gi tri pe ko le lo sei de kala ibo ma siril ba to se ko ko titi gi tri pe ma ne ni da yo nyor ke bibko namo le nyobo botani la ba bala bala igi e ko ade ko nyele sanke nyo atini nyelie le nyo le nama bo bala bala sanke bibko kola ya man bala le zele nyele san kenyo la atine ke koko kwa na lo beke de kedi ye kwa na ko kwa la ke nyele san kenyo a ke gi ko no no no tunre felle gukorwo mako mako la ma no no felle le tunre ayo hela ma kele adi nyele ma nyele no no gukorwo ma wolo nyungo no no gukorwo nyele san kenyo ma ino no kori lema kambato se nyele a tenike nyele per konyo ho mano ho lama isin pananga leto no burko ka ha burko wegie pe dikewa kokol ko titi ay kan ko he feo eton de lelo gie le gila le zele molo ngilko honunu kori ka ko din ko nano eni e ka ka mano oko heyi leni e ma ko keze e gi kelmo fu man ko ka beri ale galo yo ami ka ke de woro ade le ka ke punibol ke beri e nyele le ke beri ba ko no tir kele ko ko pe ko le ka ko bene e de zaka le man ko da man sin ko é na cano come e bolo.